الحمد لله الحمد لله الذي جعل ملة إبراهيم حليما واستقره قليلا ورفع منزلته ومكانته بين أنبيائه والمرسلين وأمر نبينا محمدا صلى الله عليه وسلم باتباع الله أحمده سبحانه وتعالى وأشكره إذ وأهل للحمد والشكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قدوة الحسنة صاحب المنهج السليم الهادي إلى الصراط المستقيم صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سار على منهجه إلى يوم بعث مع بعد عباد الله اتقوا الله تعالى واتبعوا ملة أخيكم إبراهيم وما كان من المشركين ولا شك أن نبي الله إبراهيم عليه السلام هو المعز كل الخلق والمنفذ والمحب على الأرض قال تعالى حكاية عن نبي إبراهيم أعوذ بالله من الشيطان الرجيم رب هب لي من الصالحين وبشرناه بغلام حليم ولما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أبلغكم فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ولما أسلم إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وبليناه بشيء عظيم وتركنا في الآخرين سورة الغفار الآية فيها إلى ثامنة ومئة ونبي الله إبراهيم ملته قويمة ومنهجه مستقيم ولا يعرض عنه إلا كثير قال تعالى ومن يرغب عن ملة إبراهيم إلا من سمع نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين سورة البقرة الآية 130 عباد الله وإن نبينا محمد صلى الله عليه وسلم يحب على نبي إبراهيم ومن بيانين أنس بن مالك رضي الله عنه قال صح النبي صلى الله عليه وسلم من شيء كان وليس مال بيده وقسم وقدر ووضع رجلاه ولا عليهما فقد انطلق العلماء في كل الحياه من قد اوجبها من مرة الايات القرانيه والايات الشريفه كقوله تعالى وكل لربك وتكرم وقال النبي صلى الله عليه وسلم من سبح قبل ان يصلي من يحب مكانا او ومن لم يدفع من يدفع أخرجه البخاري ومسلم وقول من كان له ساعة ولم يدح فلا يقربنه والنار أخرجه ابن ماجه وغيره والصواب وقفه كما رجعه العلم وهدى من الشهور وهي أقوى أنها أنها سنة مؤكدة لمحاصرة رسول الله صلى الله عليه وسلم عليها وعن يسال قال فأرضى مع المؤمن أنصاري فلما كانت ضحايا معاي رسول الله صلى الله عليه وسلم فقال كان رجل يضحي بشاة عنه وعن آل بيته ويأكلون ويطعمون حتى تباهى الناس وصارت كما صار أخرجه الترمذي وغيره عباد الله وإن الحجة لا ترد ولا تقبل إلا إذا نورت فيها أرض الشرور الشرط الأول أن يكون لله وحده ولا تقبل كل ما قرب لغير الله وما لم يتبع في رسول الله صلى الله عليه وسلم الشرط الثاني تحقيق التقوى إنما يتقبل الله من المتقين وقال تعالى لن ينام الله لحومها ولا دماؤها ولكن له التقوى منكم سورة الحج الآن الثانية والثلاثون أشرف ذلك أن تكون لي رحمة الأنعام ولا تسيء من بينها الشرط الرابع فأن تكون المقدر من أسرار ما وأتمنى الإنسان ومن الإثم وأتمنى السنوات ومن الأمر وأتمنى سنتان ومن المعين ما تم له سنة واحدة كما في الحديث الشرط الخامس أن تخلو من الحلول حولها وما بها لقول النبي صلى الله عليه وسلم عباد لا يمكن إلى روحه الأوراق ويبين عورها والمريض ويبين مرضها والعداء يبين بلوها والكثير التي لا تسمى أخرجه النسائي وغيره ويقال لمن أذن على الكشف عن استعجال وأطرافه وشرته قبل دخول الحشد أو حين أذنوا من غير دخولها العزيز بن سلمة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل في العشق وأراد أن يوحي ولا يحس الإنسان بشرته شيئا رواه مسلم وفي رواية أبي داود وأن يحكي الشارع وأظافره بارك الله ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم أرجو ولو أبا أبا ولا ọ̀pọ̀ tó ń gbé òṣù fẹ́ wa gbàgbé láyé ní kí wọ́n tó kì í àdúgbò fún ọba àlá ọba yìí òun náà ló ní kí wọ́n tó kì í olóko fojú wa ó ní ká máa bẹ lónìí àmà bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíbẹ láyé wa lónìí tàbúrò ń bẹ tàbúrò mọ̀ pé ọlọ́mọ bá lè tọ́ lá òun náà ní ó yẹ ká wá sí ọ̀pọ̀ ìfọlọ́mọba lórí eléyìí abẹ́lẹ́ títọ́ tó ní ọlọ́mọdé láti wọlé fún ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́mọdé láti láyé yá ti pẹ̀lú dùnú yá ti pẹ̀lú àlàáfíà ara ọ̀là àgbàrá wọn láwùjọ rẹ̀ ọba tí a mọ̀ fẹ́ fi òun náà ní ọba fẹ́ pé ó ṣe ìlànà èyí tí a ti fún wa ìmọ̀ nípa alẹ́ ìfẹ́lẹ́ tó wà lórí ẹ̀ ó ṣe ní ìlànà tó tọ́ ìlànà tó jẹ́ ẹ̀sìn ìdókòwò òun náà ni ó mú àlékún àìkọ́ nínú àlẹ́sẹ̀lẹ̀ ohun ní ọ̀rẹ́ ayò olùkọ́ máa jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ó gbé ipò rẹ̀ ká bẹ́ẹ̀ ló gbé àyè rẹ̀ ká lára àwọn ẹbí rẹ̀ àtàwọn òṣìṣẹ́ rẹ̀ ọba káńtọ́ rẹ̀ lábẹ́ wí òun náà ni ó pa nípa Muhammad sọ̀rọ̀wá àlùfẹ́lá ó pa á láṣẹ ó ní kó tẹ̀lé ìlànà ìṣe ìlànà lẹ́nu wa ìbọ̀rọ̀ yìí àlẹ́ pẹ̀lú ọdí òun náà ni ọba tí ẹ̀yìn tó yẹ bẹ́ẹ̀ ni wọ́n á jẹ́ ìjọba tọ́ka pé kò sí ọba àbí ìyàbá fi ìjọsìn mi fún àbíọ́rọ̀ ọ̀rọ̀ kan ṣoṣo ni ọba yìí òdòdógún ọ̀lá láti jọ ọ̀lá láti wé bẹ́ẹ̀ ló jẹ́ kíkà nípa pàṣán sọ̀rọ̀ kọ́ wà lé ìwọ̀nbẹ́lẹ̀ ẹrú ní ọlọ́run òjijì ọlọ́run adébíyì òun náà ní àríkọ̀ṣe dáadáa gbogbo ẹ̀ńtọ́ àlejò Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ẹni tó ní ìlànà èyí tó dúró lélẹ̀ èyí tó là kó nínú ààyè èyí tó là nínú ìfẹ́ dúró èyí tó là kó nínú kàrúkàpọ̀ àlejò ìtàn sọ̀rọ̀ rẹ̀ òun náà ní olùpẹ̀pẹ̀ tí ojú ọ̀nà èyí tó dúró lélẹ̀ ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó dí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣe ìgbàlùwọ̀ olùgbẹ̀tẹ̀lé àtàtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lọ ní ọjọ́ àjíǹde ẹ̀yẹ ń sọ̀rọ̀ àwọn olùdó ìdí ọlọ́pàá ni wọ́n wà ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀jẹ̀ akáyọ̀ lọ ó ti tọ́ àti kò sì yẹ ẹ̀wọ́n ajẹ́ká tẹ̀lé ìlànà ìdí ìlànà ẹ̀rọ àgbà nínú wa ìbọ̀ ní ààrẹ ìgbàlẹ́ ẹ̀dọ́nà ọ̀pọ̀ ìgbéwọ̀n àbẹ́ àná ẹ̀ṣẹ̀ lùsùn yìí ó lọ níbẹ̀ tí mo wà níbi ìbọ̀rọ̀ yìí yẹn kò sí nínú àwọn ẹlẹ́gbọ̀n rárá tó kú ọ̀nà. àdébí ìbọ̀rọ̀ yìí àdébí ìtẹ̀lẹ́ àlù ọlọ́run ọba ní ìgbé. kò sí èmi síbẹ̀ ó jẹ́ lọ́sà tí wà ìbọ̀rọ̀ yìí àdébí ìtẹ̀lẹ́ òun lè ní àkọ́kọ́ òun lè òbí jẹ́ àkọ́kọ́ òun ni ẹni ọlọ́run ọba àkọ́kọ́ tó ń pa ẹ̀rọ ìlera lórílẹ̀. bákan náà nínú ìdàgbé wọn wọ́n tó ní bọ̀dù lára wà lẹ́yìn wa ìbọ̀rọ̀ yìí máa lẹ́sìn tẹ̀lé wọ́n á wọ́n lu wàhálẹ́ alẹ́ wọn ti là áwò. tí a bá mọ òkú lára wọn ti ní wọn ní yẹn lọ́dọ̀ tó wá pàdé láti lọ́dọ̀ ẹ̀wọ̀n náà tẹ̀lé lánàá rẹ̀ wọ́n á ní wa ìbọ̀rọ̀ yìí náà ní àti tẹ̀lé rẹ̀ àwọn alẹ́ ní wa ìbọ̀rọ̀ yìí ọlọ́mọba àlejò ọlá ó dé wa pé àlùkọ́sọ̀dá kọ̀ lára rẹ̀ o ìgbòkùn ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ pàdé ọlọ́mọba àdá torí pé kí ni ọlọ́mọ kó yé wa títí ẹ lọ́pọ̀ àdébí Ibrahim àdébò sàlá jẹ òun àtàwọn ọjọ́ rẹ̀ àwọn tí wọ́n gbà fún nígbà tí wọ́n sọ fún àwọn ọmọlẹ́yìn àwọn ọjọ́ wọn oríṣi àti ìwà Ibrahim àdébò ike ndị

àbí ìbò ẹni wá sí kí ẹwù rẹ̀ kéde mọ̀ pé àjọ ọdún lọ́wọ́ orí kí àjọ ọdún láàrin wà sí pé títí lẹ́yìn yí padà sẹ́yìn sẹ́yìn yí kàtọ̀ fún ọlọ́wọ́ ẹ̀wọ́n dàbí ìbò ẹni náà ń sẹ́yìn ọlọ́pàá tó wá ń sọ fún wa ní kúrọ́pìtọ̀ báyìí nípa pé lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá kó àlẹ́ ìbò ẹni jọ lọ́wọ́ àwọn ọ̀dá rẹ̀ fún ọ̀pàgbọ́lọ́ wọ́n pèsè pèrò lọ́dà níbi ìbò ẹni ìgbà pẹ̀lẹ́pẹ̀ o kí wọ́n wá dé wọ́n dálé jọ wọ́n fẹ́ kí wọ́n àti àdúgbò wọ́n lu àlẹ́bí ìbọ̀lì wọ́n ta sẹ́ẹ̀ tó fi wù náà. nígbà tó wọn bá wọn là fẹ́ oníṣì láì là ọ́bí ṣẹlẹ̀ àti ipò onílù yìí ìlú alẹ́ kọ̀tẹ́kọ̀tàn ìlú alẹ́ ìṣàkólọ́mọ ọmọ àlejò ọ̀dá ìlú ẹlẹ́gbọ́ ìwọ àlọ́ sí ìlú táyé wọn ti gba ìsìn ọlọ́run ọlọ́run ló ti dà á nù. báyìí kọ́ àdébí Ibrahim alayhi salam ọjà ní kóòtù lò ìbàdàn wá jáde wọn àtẹnà kọlọ bí abili nínú ìjọ rẹ Ọlọ́run ń sọ̀rọ̀ lọ rẹ wọn á kùn mí lọmọ rẹ wọn á kùn mí lọmọ dáadáa àkọlẹ fi wọn pé àdébí wọn Ibrahim alayhi salam ọpẹ́ kòtò ní wọn ọpẹ́ kòtò ní wọn torí náà tọwọ́ kan tí wọ́n gbà wá. gẹ́gẹ́ bí àwọn olùdẹ̀bí ṣe sọ pé nínú àwọn tó wà lọ́dọ̀ àwọn bàbá ìbùrọ̀ yìí ni pé ọmọ ní ìbùrọ̀ yìí nígbà tó di ọmọ ìdí ẹgbẹ́ ìdí ọmọ bì nígbà tó di ọmọ ọdún ìdí ọmọ nígbà tó di ọmọ nígbà tí ó bí ọmọ ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ni tó ń fi yẹ wa pé àdéhùn àìmọ̀ yìí máa lè tẹ̀lé oṣù ọmọ fún ọ púpọ̀. Nígbà tí ọ̀wá ìpèsè ọmọ bíi tí wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀nà pé ìrọ̀lọ́ láti lè mí lẹ́sìn ọ̀rẹ́ mi. Dájú lórí ọmọ. Dájú lórí ọmọ. Síbẹ̀ síbẹ̀ àdéhùn ìmọ̀ yìí máa lè tẹ̀lé oṣù ọmọ tẹ̀ fún ọ tó ọ̀nà bí ó lè fọ́ ọmọ fún ọmọ ọ̀sọ̀rọ̀ ọ̀gbìn alọ́dọ̀ náà ni o eléyìí ẹ̀kọ́ fún wa lórí kámá tó ní fún kámá ti orí kò sí lórí. báyìí bá yẹ kí ní ìlú wọn àlè gbogbo ẹni pátá àgbàdo àwọn gbogbo àbíkíwá Ibrahim àdìsẹ́lẹ̀ ọlọ́run àwọn ọlọ́wọ́ àbúrò pé ó kì í mọ̀fẹ́ ọmọ onímọ̀ àdàlẹ́ ọ̀sẹ̀. àwọn àbájọ wa gbé ìgbòlá ẹ̀sìn àlè àti ìgbìyànjú ẹ̀sìn yẹn wọ́n èyí tó ń lo ògbóhùn lò ìtumọ̀ ẹ̀ pé òní jẹ́ pé kẹ́kẹ́ ọlọ́run ti pa òní bọ́ ọmọ bá ní ìgbòlá ẹ̀sìn àlè bí ìkùnrin ọmọ yìí wá dábàá pẹ̀lú ìmọ̀ bẹ́lẹ̀dẹ̀ náà rò náà. nígbà tó mọ̀ yìí tó tó jáde bí àtúntò ọ̀rọ̀ àti àjọ máa dé. ìgbà tó mọ̀ yìí dábàá tó tó rí bàbá rẹ̀ lọ́wọ́. nígbà tó mọ̀ yìí tó sáré tó ń tẹ́lẹ̀ bá ó ní gbogbo fẹ́ ọmọ yìí kí ọmọ kù bímọ. oríṣi ọ̀rọ̀ làwọn afá àtọ́ lórí rẹ̀ àwọn tó ń gbọ́ pé sàlámùsà ni wọ́n ti bẹ̀rẹ̀ pé ọlọ́run tó máa gbé ọkùnrin tó rí ó ti tó rìn àwọn òbí ẹ̀ lọ́wọ́ nígbà yìí kọ́ ọlọ́run wá nígbà lẹ́yìn ìsọ̀rọ̀ yìí máa rí ọwọ́ pé òun ṣe kí ni òun tú ọmọ yìí. àkọlẹ̀ wa wọ́n lọ sí ìsọ̀rọ̀ yìí máa rí ìtẹ̀lẹ́ tó yìí. òfin a yìí, àbí ń gbọ́ ẹ̀ tó. Tí lọ́wọ́ ọdún náà láti máa lọ nìyẹn náà. nígbà òṣìṣẹ́ kejì ó kú fún òkú kálá yìí ìgbà tó wá rí ya èyí kò ní ká bàtà kò tó lọ́dọ̀ ọ̀dà lọ́dọ̀ ọ̀sẹ̀ bọ́ọ̀lù ó fi ti ta mọ̀lẹ́lẹ́ yìí kó pèlè ọ̀nà àrùnmá. nígbà òṣìṣẹ́ kẹta aláìkú àwọn ọwọ́ àwọn yá àbọ̀rọ̀ ìgbẹ́ ìṣẹ̀wọ̀n lónìí adẹ́kọ̀ọ́ ìgbẹ́ ìyá ọ̀nà káka ọdún náà ti dé sáà ti tẹ́lọ̀ ọ̀gẹ́ta sí. torí bí àti ìbùrọ̀ yìí máa ń fẹ̀rẹ̀ ó fi ọmọ rẹ̀ pé orí ló tó tó tẹ̀lé gbogbo rẹ̀ pé wá wò kí yóò ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn lẹ́yìn báyìí kọ́ ọmọ dáadáa lórí ìdí àwọn ìfẹ́ tó wá pé ìbùrọ̀yìn ali ìdá wọ́n lè akọ̀ ọ̀nà ọ̀hánẹ̀ òun náà pé àlejòwà ìlú àlejòwà ìlú wa fún bàbá rẹ̀ pé ilé bàbá àti ìtọ́lọ́pọ̀ láti tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ni mo dúró òun ni tẹ̀lé àti ọlọ́run ọba gbàdé nínú ní ìṣà àwọn ọ̀kẹ́tọ̀ yìí pẹ̀lú ọlọ́run bá fẹ́ nínú àwọn oníbàárà lọ́ba. oríṣi àwọn ìwà ayé àtúntò wá wọn náà wọ̀nyí ti àwọn oríṣi àwọn àgbẹ̀lẹ̀ nípa bá kẹlẹ̀ bàbá àti nígbà tó bá fẹ́ kú mi káà sọ ọ̀rẹ́ níbi bí ẹ̀jẹ̀ òní ta sí. torí pé bí ẹ̀jẹ̀ yìí bá ta sí tí yàrá mi bá lọ rí ọmọ ìjẹ̀ bí bọ́lẹ̀ ó bá yẹ kó máa ronú bí tó bá kó ronú bí òkú nílé kàlá ti ọlọ́run wa mọ́ oríṣiríṣi àwọn ọ̀sí àbáyé ọlọ́run bá àlejò ọlá ó ní bàbá wa lé sí àdébí Ibrahim àlejòlẹ́ àti ọmọ rẹ̀ ó bẹ́ẹ̀ lu ọlẹ́sàn lánàá ìgbàgbọ́ wọn níyẹn ti wá sábà jẹ́rọ wọn pátákó yá ìtọ́lọ̀ ní alẹ́ ti já pọ̀tẹ́láwùn ìdàgìrì bẹ́ẹ̀ ni Ibrahim wá kẹ̀kẹ́ lélẹ̀ ó kẹ̀kẹ́ lélẹ̀ ló máa lu fún àkọọ́lẹ̀ ní wọ́n ló ọbẹ̀ yìí ò ṣe kí ni ọbẹ̀ yìí ò nù ó òfin ní bẹ̀rẹ̀ ọmọ yẹn ti wà sí àkókò bàbá mi ti ọbẹ̀ yẹn dáadáa ṣé kí bẹ́ẹ̀ fẹ́rẹ́ ló lè òun tó òfin ní máa lò ikú yìí púpọ̀ ọmọ ti àkọọ́lẹ̀ sí ara rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ọbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ tó wá sára ìkọ ọdún pàtàkì ẹ̀wù ìdíje ìyàwó yìí. àwọn ọmọ wa já ọ̀rọ̀ wọn yẹn. a ní àpò ńláńlá àwọn àtìjà ọ̀rọ̀ rẹ̀. báwo wá ti ní àpò ńláńlá yìí táwọn ìjà ọ̀rọ̀ ọmọ tí àdébí ìbọ̀ yìí wá ẹ̀rú wọ́n tẹ̀ ọ̀sùn náà àwọn aláǹdí àdébí ìbò yìí ọmọ àti àdébọ̀ ti láti máa sọ̀rọ̀ ẹ̀rọ láíláí báwo ti pọ̀ lẹ́yìn. ẹ̀wù kẹfà yìí báyìí àdébí wa ìbọ̀wọ̀ yìí máa lè gbẹ̀rẹ́ báyìí ló ti ìjẹ má lè gbàgbé látara kékeré ọlọ́run tó tún ọmọ ọkọ ó wá parí pé ilẹ̀ ìlú ilẹ̀ ìlú ayé ìlú ìlú àti orí ọmọ àfẹ́lẹ́ tó ń pọ̀ yìí wá ní ìlú ẹ̀ tó ti dàgbọ́ lọ. ọlọ́run wá sórí má lè gbàgbé mu ọmọ ní olú ọmọ yìí aláwọn ti ọlọ́ ilé ọmọ náà òun ní ẹ̀yọ ọjọ́ olúkú rẹ̀. ẹ̀rọ ọmọ náà wọ́n tù lọ́wọ́ wá lẹ́yìn ọlọ́run wá pààrọ̀ wọn.

náà là ń pè ní ẹ̀rù ìlera. Èso náà wọn máa lẹ́sìn ọlá tó ti ṣe olúwa tó ìyàrá lé ní ìwọ̀ yìí. Lẹ́sìn kẹ́lẹ́ ní fún òdílé tí wọ́n tẹ̀lé òkú ẹ̀dá kan péré ni. Torí pé bísí wọ́n tẹ̀lé bá kọ́rọ̀ ọlọ́run máa ń yẹ ọgbọ́n máa ń nílá ní ìwọ̀ yìí má ìgbà náà tẹ̀lé àdàgbà. Ọlọ́run ẹni tó rí gbọ́rí ẹni tó rí gbọ́rí kókó wò ti tọ́lọ́mọ bá fún àdébí ìbọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìlànà àkùnkùn àdébí ìmọ̀tẹ́tọ̀ kẹ̀lẹ́ àti. Torí pé kí ni wọ́n kò sọ ọ̀jẹ́ òkú ni à. ọlọ́run náà ní ìkọ̀ yìí àwọn ọlọ́run bá ti bàá lẹ́gbà láyé bí wọ́n ti jẹ òbí àkọ́kọ́ láti sọ̀rọ̀ yìí. tó bá tó náà nínú àwọn ẹgbẹ́ báwo kọ́ ọ̀lẹ́ ọlọ́run bá ló pa òun ló sallallahu alaihi wasallam ọ̀pọ̀ aláṣẹ. ó pa aláṣẹ lẹ́nu àtẹ́lẹ́ mi tẹ́ta ìrọ̀lẹ́. ìlànà bàbá àrí àtàrí ìbùrọ̀yìn yẹn ìyá ìwọ̀ tẹ̀lé o. torí kékeré àti ìbùrọ̀yìn wọ́n ń kéde àgbẹ̀ àbíyá bàbá àwọn àlẹ́bí. torí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlẹ́bí ló dé sí àwọn ọmọdé rẹ̀ tí wọ́n jẹ́. akọ̀tùwà láti pé àlẹ́bí wa ìbùrọ̀yìn máa ń tẹ̀lé. òun ni bá bá àlẹ́bí ìsmáyìí

gbogbo adé tí àdébí wa ìbọ̀yìn àdìgbẹ́lẹ́ wọ́n ń pè ní ọ̀pẹ̀ àdìyá látara dé àwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn ní àdébí ọlọ́run àwọn ọmọdé máa débí ìbọ̀yìn wọn ṣe. àdébí wa ìbọ̀yìn àdìgbẹ́lẹ́ ọlọ́pàá àti àdébí wa láti pé láti rí àná rẹ̀ kó lè fẹ́ ẹni yẹn wọ́n lè máa kìí ṣe kọ́lọ́tọ̀ wá wò fún kí ẹja àdé báyìí ikọ́ ọ̀gbọ́tọ̀ wá jókòó títí ní kí ẹja àdé báyìí títí ìṣe méjì tàbí ní dábàlò tí àwọn ojú àbí àwọn christian tó wọ́n wọ́n yàgbé ìbọ̀ yìí kí wọ́n fẹ́ wọ́n fẹ́ àpẹẹrẹ ìlàjọ yìí. ẹni tí wọ́n fẹ́ àpẹẹrẹ ìlàjọ yìí òun ló wá fi ìlànà nípa ọdún léyà òun ló fẹ́ rẹ̀. ẹni tí wọ́n fẹ́ àpẹẹrẹ ìlàjọ ìdí ọwọ́ ọmọ kàkẹ́ ẹni tó bá pọ̀ láti tẹ̀lé owó ẹ̀ yóò tẹ̀lé ní ọjọ́ ògo. owó ẹ̀ yóò tẹ iyẹ̀yẹ́ lọ́dọ̀ ọ̀gbẹ́ǹde. àdébí ìwúlẹ̀ náà wá sí ìlànà ẹgbẹ́ parí alóògbé lọ́wọ́. àwa lórí ẹ̀ lóde pé kò sí ìgbọ̀ ọ̀fẹ́ tó ń tẹ̀lé àdébí ìgbọ̀ yìí nìkan àti táyì àti mùsùlùmí ni ọlọ́run á ti wá lọ́ọ̀ yẹn dárí. wọ́n lè wá ọjà tó fi ẹrẹ tọrọ o gbogbo ọ̀nà kánà ló ti ní ìlú ìdàgbọ́ sí. lórí ìbàdójá yẹn pé ẹni tá à ń wò ní àwòkọ́ṣe dáadáa òun náà ló fi rẹ̀ ó lóun tó wá pa nígbà màtàmà ìsọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ ó tó wá pa ẹ̀fẹ̀ tó yá ìyá rẹ̀ ìwọ́n nípa àtẹ̀lé. ó lè kí àti sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ òun náà sọ fi ẹran àgbò méjì nínú ọdún wọ́n yẹ kí ó lù ọ̀sán akọ́lọ́wọ́ bá ó sì ọlọ́run bá tó rí i. àti sọ̀rọ̀ wọ́n wà lẹ́sọ́lá ó pẹ́ rẹ̀ àtàwọn ará mi àtàwọn ará mi. ó mi ó gbogbo àwọn àdúgbò àwọn tí ọ̀pọ̀ nínú àwọn òjò rẹ̀. sọ̀rọ̀ wà ọwọ́ ẹbí rá òkúté rẹ̀. ẹni yìí kí wọ́n á ìdájọ́ rẹ̀ lẹ́yìn. àwọn àwọn ọ̀gá ni pé ọ̀ràn yẹn lè ní fún gbogbo ẹ tó wọn bá ní káwọn ọdẹ tí ọ̀pá wọn ní torí pé kí ni adọ́lọ́gbẹ̀ nípa àti pé ọ̀tọ́ lè lè rámi wọ́n ti hà kí n fọ́lọ́ kó o mọ ọmọ ẹ̀yìn ọdún bákan náà wọ́n ní alẹ́ àti sùúrì ìbára pé àdébìtàn ọmọ wà lẹ́sẹ̀rà ó ń sọ ọdún léyà tó kí ẹ̀wù báyìí. ó ní ìpayà ká ló ní wọn. pàtó àtò náà yẹn olùkọ́ pàdé wọn kò rẹ̀. wọ́n máa nà bílẹ̀ gbà àdébẹ̀ ń sọ̀rọ̀ àti ìpayà yẹn wọ́n lé ẹ̀fà ẹ̀kọ́ ya pẹ́. bíbí ọ̀pọ̀ náà wà fáà ní fà gbé. àtẹ̀sáde ní ìpàdé tí ọ̀bá ní ìpẹ́ lọ sí ẹ̀kọ́ ìdíyẹ̀ wọn pa ẹ̀. àjẹ́ ní ìpìlẹ̀ nínú àjẹ́ ní bá tẹ̀lé fún ọ̀bà ìjọba láti

ọ̀rẹ́ rẹ̀ fẹ́ẹ́ wọn akọ̀kọ̀ náà ayẹ̀ òun náà ní pé ẹran ọdún léyà tuntun náà tún wọn àtẹ̀dà ìlànà tá a fi báwọn yìí ìlànà tó jẹ́ pé ó kéde ni tá a fẹ́ kí mùsùlùmí tàbí mùsùlùmí ó ti tẹ́tí tí ó bá fẹ́ràn ọdún léyà kọ́ ọ̀rẹ́ mùsùlùmí o ẹni tí ìṣe mùsùlùmí ló wá ní òun fẹ́ràn ọdún kì í ọdún pa o ó jẹ́ mùsùlùmí ló bá ń ọ̀rọ̀ bákan náà ni pé àwọn mọ́tẹ̀ẹ̀mù fẹ́ máa ń tẹ tó máa ń gbé wá bẹ́ẹ̀ ọdún pípa kí è sára rẹ̀ òun náà tó bí ọmọ tí wọ́n pẹ̀lú ọdún kó ti lọ mẹ́ta òsì nígbà tó òun lè tó fẹ́ bá wọn. ọmọ tí wọ́n pẹ̀lú àwọn òbíbi àwọn mẹ́fẹ̀ẹ́ ọdún léyà ẹni tí wọ́n pẹ̀lú àwọn òbí àwọ̀ wọ́n á fẹ́ ní ọ̀gá fẹ́ lọ lórí yá sọ̀rọ̀ àlọ́ ti fẹ́ lọ́wọ́ tó wọ́n lọ sí máa fẹ́. Òtí tó ń dúdú ju àwọn fẹ́ ọmọ náà ṣe kíyó ọmọ náà pa o. Lọ́nà bá ti ní kápá lọ sí kíyó kó bá ti ní kí agbára rẹ̀ wá. Ẹ ò rí irú ẹ̀ka wá ní ìtọ́ wá ilé àbáwọ̀ àtọ́kùn ìyàtọ̀ àgbòdìbọ̀. Ó ní mo rí níjọ́ tí àlejò sọ̀tà ń dìbò kò sílẹ̀ ọ̀dọ́ rẹ̀ ní ìmúlẹ̀ inú ilé rẹ̀ gẹ́gẹ́ àlejò sọ̀tà lò. ọwọ́ á ní pẹ́tò báwo lẹ rẹ̀ yá ti wí lórí àlejò sọ̀rọ̀ mọ́ àlejò sọ̀tà yìí ó ní àtọ́ òkè dáàbì kìlò òun ọ̀pánìkìláyé àtọ́pánìkìláyé ló bá lóla. bí wọ́n fi ń dé lọ́wọ́ àtọ́pánìkìláyé àbúrò àlejò àlejò wọn sọ pé ó lórí àlejò sọ̀tà mọ̀lẹ́bí kan ọkùnrin yóò rí fóun pa ẹran fún ara rẹ̀

títí ọwọ́ ẹgbẹ́ òmìnira ẹni ẹlẹ́yà ìmọ̀ ìṣe báyìí gbèdé wa rè lónìí ẹni lónìí àwọn ẹ̀fà ni yóò tóbi fún ẹbí èsì lọ́ba àti ìfà àwọn tó lè tọ́wọ́ fẹ́rẹ́ fún ọjà rárá nígbà wọn ti gbèrò gbòògùn orí mọ́tò náà ní báyọ̀ sọ́dọ̀ rẹ̀ dáàbò rẹ̀ lọ́kọ́jára ó rí ìwọ rẹ̀ àdúgbò bóòlù kò sẹ́ni tó tún ẹ̀ lọ́kọ́jára gbogbo àǹkà yìí sara rẹ o nígbà máa torí ẹ̀fẹ̀ ẹ̀kọ́ rẹ o ẹ wá rí ẹni léyà ọlọ́run kò lè gbà lórí èèyàn àdúgbòlá àwọn ọjọ́ ìmọ̀ ìgbà gbogbo ìdílà nínú ìgbé ẹ̀tọ́ fẹ́ fún ẹ léyà kọjá tó tó lọ́nà ọba àlejò ọlá ẹ̀mí tó fi ẹ̀fà ní ah, ọdún tó bá yẹ kí torí káwọn yóò lè máa dé owó ní á ẹ̀rọ ẹ̀la lọ pa bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ yóò tó tó ọ̀rẹ́ ta ọ̀rẹ́ tó bá yẹ kí kúkú ilé ìbáraẹ̀tò ní bákan náà pé ẹnjọ́ ìpàdéléyà wọ́n jẹ́ kí ẹnu ẹ̀rẹ̀ ìbẹ̀wò lọ́wọ́ ìyàwó yẹn pa. ìbẹ̀wò lọ́wọ́ á tó kọ́jà pé kí wọ́n dúró rẹ̀ ọ̀nà àláàdì. ó ti fọ́nà lọ́wọ́ yẹn pa. ìyàwó lọ́wọ́ á tó fún wa ní sọ́ọ̀tà hajj. ayà àbújá pé ẹ̀rẹ̀ dẹ̀gẹ́ pa ní ẹ̀rẹ̀ rẹ̀ fúrẹ́ṣì ẹ̀kọ́ lọ́wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ló tẹ̀lé ipá ni ẹ lò ló kà á dà. àdéhùn tó fẹ́ bẹ̀rẹ̀ léyà ẹ̀dá bẹ̀ ọ̀rọ̀. lèrè pé nítorí káwọn ọ̀dọ́ ọ̀rọ̀ máa wù ta. lèrè pé nítorí káwọn mẹ̀lẹ́bí ọ̀rọ̀ máa wù ta ni. ẹ̀rẹ̀ ó ti gbọ́dọ̀ tó tẹ́bi pa. ṣé ìpààyàn tẹ̀lé tó ẹ̀rẹ̀ tọ́lọ́ àìsàn torí òkú ìyẹn máa ń pẹ fúnra rẹ̀ kọ́ wá ní wàá hàn báyìí wọ́n pẹ̀lú ìlú ọ̀pọ̀ mi àtàwọn mọ̀lẹ́bí yìí nínú mọ̀lẹ́bí yìí ara rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ inú mọ̀lẹ́bí àwọn ti kú àwọn ará lẹ́sìn kí ni wọ́n ti àtẹ̀sóyè gbogbo wọn sọ̀rọ̀ ara lórí rẹ̀. bákan náà ti pé wọ́n ní kó bá lé ikú òkú ló ti wà sí àkàlẹ̀. orí bí òkú láǹfààní nínú pọ́nmọ́tì wá sílẹ̀ wọ́n láǹfààní wá ń sọ̀rọ̀ pé ẹ bá ti tẹ̀lé báyìí. ó bá tún wá ń sọ̀rọ̀ sí pọ́nmọ́tì ìdájọ́ ìgbàlẹ́ta ìṣòwò pẹ̀lú àbílẹ̀ lọ́ba nílò ìbásílẹ̀ yẹn náà ẹ bá ń tẹ̀lé àwọn mọ̀lẹ́bí ti láǹfà ní àlejò àti wọ́n tẹ̀lé wà sí àrẹ kí wọ́n máa bá ẹran ọdún. bó ti ṣe bẹ́ẹ̀ òkú ìmọ̀ tó fi ogún lẹ̀ ogún tó fi lẹ̀ yẹn àwọn tó ní lẹ́yìn rẹ̀ wọ́n ní àwọn tó wà nílẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ológun ó ti kó ológun ti ẹ̀ mọ́ lẹ́yìn ìwà sí àtọ́wá sọ ẹni tó wá lò pé ń lo ogún yìí á máa bẹ̀rẹ̀ lágbájá bákẹ́lẹ́ ni pé ẹni tó fẹ́ pa ẹran ọdún léyà ẹran yìí gbọ́dọ̀ ṣe pé inú àwọn àyè mọ́tò àná náà kí wọ́n ti bàyẹ̀ mọ́tò àná náà òun náà ni wọ́n jẹ́ èdè àbùsí àbúlé tàbí màálù tàbí wọ́n jẹ́ àgbò àtàwọn atọmọbìnrin atọmọbìnrin òun ti ewúrẹ́ ẹ̀sọ́rọ́ àgùntẹ̀ àwọn ẹ̀ sáfà ti gbọ́dọ̀ jẹ wọ́n jẹ́ kò ní ẹ̀ pé àwọn ẹ̀yìn gbọ́dọ̀ ní èdè wọ́ọ̀dù ẹ̀sọ́ fẹ́ padà fún àtúntò bá ti fún márùn àìfà àfihà o. ẹnu mẹ́fà màálù màálù ọkọ̀ méjì dáadáa. màálù tó bá ti kọ́ méjì kò ti wọlé ya. bẹ́ẹ̀ náà ni ewúrẹ́ yóò fi ọdún kan. ẹ̀rí àtúntẹ̀ àwọn máa wọ bí oṣù mẹ́fà obìnrin obìnrin àgbà wọn. bákan náà òun náà ni pé àwọn ẹ̀dá abẹ́ pa abúlé yá. ọgbọ́n ìdàpọ̀ náà àwọn àlejò mẹ́rin àtàwọn tó ti jọ nínú àwọn àlẹ́wì alẹ́bìsọ̀rọ̀ ọ̀sọ́lá ó ní ẹran tó bẹ̀rẹ̀ bá dà títí náà ó tún ti hàn sí ọ̀làdọ̀tún paléyà tó nà kọ́léyà. àwọn afọ àwọn àròlé atẹ́kùn ìlú yẹn kó yẹn òkè kọ́léyà rárá ni. bẹ́ẹ̀ náà ni ẹran tó sáré àtẹ̀fẹ́jú ni wọ́n fún wa sáàrin rẹ̀ sí ìrẹ̀lá yìí. àtẹ̀jẹ̀rẹ̀ ti ń sáré tó kù yẹn ti dá àwọn àrẹ̀ rẹ̀ yìí. alẹ́ ìdílé ẹ̀ العقلية والأرجاء أنا أموت سيما يسيبون àdìbẹ́sì ló bá lọ rà sí púpọ̀ kí ẹni bá ìfowó yẹn gá ìfún rẹ̀ ti gbọ́ pátápátá tó ti dàgbà ló parí yá o. Àwọn àti kí ẹni tí ọba lọ lọ máa rà sílé yá. Bákan ní pé alẹ́ ìṣòro lọ́wọ́ wà lọ́sẹ̀lá. Ó lẹ́nu tó wù tó wù ẹ́ẹ́ àzíìdà. Ẹnu tó wù ẹ́ẹ́ tó lè má lọ parí yá o. Tọ́jà tí ẹni ẹ̀yìn ó ti rí lóko dígbọ́ kẹ̀kẹ́ lára mọ́ gbogbo àlàáfíà rẹ̀ òun bẹ̀ ló ń bẹ̀ mọ́ òkú eléyìí kọ́ àgbàjìlẹ̀ ẹ wá rí àwọn ẹni tó yẹ pé àwọn àlékún ló tó báyìí wọn là kọ́ papọ̀ wọn kì í ṣe wọ̀ bí àwọn àdúgbò àwọn ìta ọ̀ ìta dábọ̀ bákan ní pé gbogbo náà fẹ́ fẹ́ ọdún léyà pátápátá nígbà tó bá yẹ kó bá kunu àdúgbò ẹ̀ léyà kékeré tí àkọ́kọ́ oṣù lòlẹ̀ yìí tí a ti bẹ̀rẹ̀ àwọn ìṣòro yẹn ní ṣe ọjọ́ kọ̀ọ̀kẹ́ bí wọ́n fẹ́ nínú oṣù lọ́lọ́kọ́dá àti sísọ fìlà. Èyí bá yẹ kí ọ̀tún la yóò mọ káàkiri ọjọ́ Sẹ́ńdé ní àjọyọ̀ náà. Ó sì tún wọ́n máa ń sùn ní ọjọ́ nínú oṣù lọ́lọ́kọ́dá. Wọ́n ní Mọ́ndé tó ní àjọ ti ọjọ́ àkọ́kọ́ fún oṣù lọ́lọ́kọ́dá. Ẹni bá wá fẹ́ fẹ́rẹ́ nígbà tí ilé lẹ́sùn lùlíjà lè fi wá bẹ̀rẹ̀. Adé irun orí ni irun àbí àgbègbè tí ń jẹ́ wọn rárá pátá ní ìlànà bí ń pa ẹrẹ. Adẹ́pẹ́ wọ́n ti yà sí ọgbọ́n tó gbèrò àti pẹrẹ. Nígbà tó bá ti ń di ọjọ́ àìdẹ̀dọ́jú ọjọ́ ní ọ̀túnla, afẹ́ gẹrun ni, afẹ́ parun ni, afẹ́ kékeré ni, káyọ̀ máa di ọgbà àwọn ẹ̀yọ́ pátápátá. Torí pé tó bá ti di ọjọ́ yìí, tó bá ti dọ́jọ́ àkọ́kọ́, àdìsíkiri, àdìsíkiri àwọn olùdámọ̀sọ yìí. Ẹ ọwọ́ àtìgbà tí ọjọ́ yìí lọ ó yá pàtó ọjọ́ kẹrin ọjọ́ kẹrin ó wá fi dá ọlọ́run ti pàṣẹ ìlú ọkọ rẹ báyìí àwọn afáàní ọkọ ló fi rẹ òun ní ọkọ àwọn nípa gígé ìkẹlẹ ni tàbí nípa kó lè fi lo ara rẹ nígbà tó fẹ inú wa máa ń jábọ̀ rẹ̀ fún ara rẹ̀ bóyá òṣèlú ti sinú láti òjúwe ìrìn ẹ̀ wá já àkọ́kùnrin rẹ̀ sì ni wọ́n ti jáde wọ́n tó lé ìlà àjẹká àti bẹ́ẹ̀ ní ọ̀kẹ́ ti fi lò kí ọ̀kẹ́ ti fa ìrìnàwọ́ kẹ́ ti fi ìrìn ọlọ́run bá ti gbẹ lápẹ́já òun dùn lọ bá ara kan lọ́wọ́ lọ́wọ́ امين لله رب العالمين والصلاه والسلام على رسول الله الامين وعلى اله وصحبه اجمعين اما عباد الله اوشك ان تدخل عليك واخر الايام قال رسول الله صلى الله عليه وسلم فيها ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام الحج قال يا رسول الله والجهاد في سبيل الله قال والجهاد في سبيل الله انت رجل خرج بنفسه أي فلم يلزم من ذلك بشيء رواه البخاري واعلم أن خير كلام كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة فيها وكل فيها في ضلالة وكل ضلالة في النار أدخل الله عليه أقول إجابة كيف أدخل نبي محمد صلى الله عليه وسلم ولا مبارك ليس إجابة كيف أمر عليه àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ̀ka gbogbo ìgbèlè lẹ́yìn àtúntò tí wọ́n bá a ọjọ́ àtijé èyí tó ọkọ̀ dúró àríkí ọ̀rọ̀ nípa ọdún kéyà ni a wá kàrí kéyà ni bàbá wa kàrí bí ìbò ayé ìpínlẹ̀ ní ìdí alẹ́ ìpínlẹ̀ àríkí ọjọ́ léyà yìí ọjọ́ kẹwàá ní oṣù rẹ̀ fífi àyè máa ń gbé ọjọ́ rẹ̀ wá ní wáyé tó ṣe láti ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá yìí àwọn olólùwò nínú ọjọ́ ayé àwọn àfẹ́sì tó yẹ wá pé sábà ní láti ewu nínú rọmọdán wa yìí ọdún wa ló ń gbẹ̀yìn rọmọdán lọ́nà wa yìí nínú àwọn ọjọ́ rọmọdán tó gbẹ̀yìn pẹ̀lú ọjọ́ tí a wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí pé ọjọ́ mẹ́wàá tó súnmọ́ mọ́lẹ̀ ní ọjọ́ mọ́lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ mọ́lẹ̀ àti ẹgbẹ́ ọtí ìjọba kọ̀kọ́ pẹ̀lú táǹkà ní ó là ní sùn fún ọdún ìka oṣù fún ìjọba ìjẹ́ oṣù bá ti parí ọjọ́ àkọ́kọ́ oríkì àmọ́jọ́ oṣù twenty nine tàbí thirty lóbi ìbájẹ́ twenty nine oṣù yóò parí bẹ̀ níjọ sunday ọjọ́ mọ́ni ọdún àkọ́kọ́ ọdún àkọ́kọ́ yẹn wá di ọjọ́ ẹ̀kẹ́ wá ọjọ́ ìlọ́lọ́ láti lọ́jọ́ ayé ìlú wọn sábà ti ń sìn kàrà náà lọ wọ́n ní ojú ọmọ ayé òtún sí ọjọ́ mẹ́wọ́ ọjọ́ kẹta tó lọ́lá fún ọjọ́ mẹ́wàá ìlú ojú ọmọ ayé ṣùgbọ́n àwọn òun ayé mẹ́wàá àtẹ̀yìn ọ̀dọ́ ìrora ni ẹ̀wùn náà máa ń bá ìdáhùn ẹ̀yẹ ọdún máa bẹ́ẹ̀ ó lè jẹ́ twenty seven àwọn tó ìlú lọ́ba jù lórí ayé tàbí sọ pé ọdún mẹ́wàá ó ní kò sí ilé olóró tí ẹ máa ń ṣe lọ́nà tí bẹ̀rẹ̀ tó ilé olóró tí ẹ àlẹ́ mẹ́wàá yìí. wọ́n lè lọ́wọ́ àti pé títí àlejò lọ́la tó tí kò tún lọ́la tó ilé olóró tó mẹ́wàá yẹn ti lẹ̀ yìí wọ́n lè jẹ́ àlè ní ìfẹ́ gidi káàdì jihad káàdì àti wá ní kò sí ti á kò sí ẹ̀jẹ̀ tó lọ́la lò àfi ìyá àfi ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wáyé. àti kí ni ìgbà wọlé tó súnmọ́ ní bíi ẹni tó jáde tó lọ sí ìyá rẹ̀ tó lọ lójú ogun ó pé dúkìá rẹ̀ lọ àtẹ̀lí dúkìá tẹ́gbọ̀n ẹgbẹ́ rẹ̀ tó kọ̀ sí ìpadà tó bá tó èkú ìṣẹ̀lẹ̀ yẹn bá ti di orí láàrin ẹ̀rọ wáyé. ẹ̀rọ wá tó lórí àwọn àbá lọ́pẹ̀ púpọ̀ wọ́n ní kí ló fà wọ́n ní torí pé àwọn onílẹ̀ wáyé àwọn ọjọ́ olórin náà ní ti nígbà ní ìrọ́bọ́sí. Oríṣi àwẹ̀ fẹ́fẹ́, àkọlẹ̀ ti fi wa pé àní ìmáa ń fi ọjọ́ mẹ́sì ẹ̀sẹ̀ dáàrò, ọjọ́ kẹwàá ti tẹ̀lé ìgbà ìṣe lọ́ọ̀dún. Bákan náà ni pé wọ́n láwọn ọjọ́ yìí, àwọn àjá ọjọ́ àjọ ìgbọ́ àwọn tó fi débi méjì àkọ́kọ́ báyìí tó wáyé ti bẹ̀rẹ̀, àbáwá fún wọn àti àwọn láì tó wọ̀, wọ́n máa ń yẹ lọ láàjà, wọ́n máa tọ́lọ̀ wa tó ń jẹ́ ọmọ Ee, إله إلا الله والله أكبر الله أكبر ولله rẹ̀ ni wọ́n mú kí yìí ẹni kí àwọn aláàbí wa àwọn tó wò kí ìtura kó lé dípò tó wọ́n jẹ lọ́wọ́ ń bẹ àwọn tó wà bẹ́ẹ̀ ń bẹ tó tó bẹ́ẹ̀ lọ àti òbí bẹ̀rẹ̀ ìyàwó ìṣòro tó wá lé ṣùgbọ́n ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìṣẹ́ yẹn ẹni tó bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àti òbí gbọ̀gbọ̀ lọ́wọ́ nìyẹn lọ́wọ́ àwọn ọdún mẹ́wàá yìí wá ní tó kẹsẹ́ yẹn pọ̀ sí ìyẹn ló wá ní sí yẹn òbí ọjọ́ kẹsẹ́ ló ti rí ìlú wa tó ní wọ́n sábà gbé èkó débi tí wọ́n bá gbádùn. ó lọ fún àìsàn wá gbádùn kíkó ni o kíkẹ̀jẹ̀ ni o wọ́n gbé lókè àràbájọ ọjọ́ kẹfẹ́. wọ́n ti nílò àwọn tó máa rí bí wọn yẹn wọ́n gbọ́ lókè àràbájọ ìlú pé kótó ẹ̀ máa gbọmọ lọ́wọ́ òbí á ti wọ́n lókè yẹn. gbogbo bá bá ọjọ́ yẹn ilé tó ti bá ní o lè padà lè yẹ. ìrúkọ adébí ọjọ́ yìí ọwọ́ adébí ọjọ́ láti lórí

torí tó padà ń wò lọ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ lórí ayé wẹ́ẹ́rẹ́ ọdún bẹ̀rẹ̀ wáyé ó sì bá yìí lórí ayé bí wọ́n á dàgbà ẹgbẹ́ ìjọba wà ní kánà pàdé ẹ̀ dáadáa ẹ̀yà kúkú kí lọ́wọ́ bá láwọn àsìkò yìí orí bí àjùlọ ẹ̀ bá kú kí lọ́wọ́ bá yẹ káàkiri lọ́wọ́ bá lọ́kọ̀ lọ́kọ̀ káàkiri lọ́wọ́ tẹ̀lé tẹ̀lé ìgbàgbọ́ sí gbàgbọ́ èsì sáré lórí àlámọ̀ ni wa báwo la yẹ wọ́n ṣe dá sọ wa báwo ló kéde yóò ṣe dá lọ́wọ́ wọn là wá fún ọ̀dọ́ àwọn tó kú lọ́wọ́ wọn là wá fún bẹ́ẹ̀ ìṣúná àwọn àti sáà máa ń lò yìí oníkọ́lọ́ ọba àti ìjọba tó sáà ló wa ọ̀là àtọ̀rọ̀lọ́wọ́ láwọn tó rẹ̀ ẹ̀yà kọ̀ọ̀kan tó dáa jù ọ̀rọ̀lọ́wọ́ bá ní. ìrìnàjò tó dáa jù ìgbàlódé àwọn akápájù ọ̀rọ̀lọ́wọ́ àti ìṣúná gbogbo nǹkan tó lò ní kí wọ́n bẹ́ẹ̀ sì kù náà pé ìdígà ìdígà yìí kò wà lóyún ó wà sún àtòkòtò báyìí ti sún abábábá lọ́jọ́ bàbá lọ́nà ọlọ́jà ti sún jáde òṣèré o wọlé àtàrà wọlé àwòrán rẹ àtúwọ̀n náà ti wá ń gbìyànjú pé kó láti ọ̀ká láti jẹ́ pé ilé òwò pẹ̀lẹ́ yóò lè fi ọmọ àti wọ́n máa ń gbìyànjú pé ilé yáyí náà wọ́n ló pinnu pé ìgbà òun ló ti pẹ́rẹ́ lọ́mọ pé lọ́dọ̀ rẹ kò tí wọlé yá ṣùgbọ́n o lè fi ẹrẹ ten thousand naira òdìjà abẹ́ ìgbé máa ń nípa ní ìgbẹ́ òun abẹ́ ìṣẹ̀yẹ máa ń gbé máa ló ta èyí lé àbáwò lè ní ìyẹyẹ náà wá ti ṣe rẹ lẹ́yà bẹ́ẹ̀ ni dáwó kẹ̀mí ra ẹni tó ti mọ̀ yẹ ẹ̀ẹ́dẹ̀ lè dáwó kẹ̀mí ra màálù mẹ́ wọ́n ti tẹ̀lé ẹ̀ máa múra rẹ̀ náà ni ìgbọ̀nẹ̀ ti lè tó ẹ̀. ẹ jẹ́ àwọn àdúgbòtà àwọn ọ̀nà abala òjò àwọn bàbá wa màmá wa tá a bá èmi ni wọ́n ní wọ́n ti máa bẹ̀rẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀. ẹni máa mú òun kọ́kọ́rọ́ wọn bàbá wa ilé ti lọ wa oníkìlì

pé àwọn ìyá tó ń da owó kó kúrò wọn tí wọ́n ń tà yẹn wọ́n ti di owó rẹ̀ jọ èyí tó lọ́wọ́ àwọn owó fún tẹ̀sí wọ́n ti yẹrẹ rẹ̀ ṣùgbọ́n ní ìsìn àwọn yẹn ti oṣù wọn tó owó oṣù owó oṣù rẹ̀ sì kọ̀ pọ́lí bọ́ọ̀lù ọ̀dọ́ tẹ̀sí síbẹ̀síbẹ̀ yóò wò sí torí ara ẹni tí owó oṣù fún akáta tó lọ́wọ́ nípa wọn náírà lẹ́yìn tó wọ́n ta ọ̀sẹ̀ rẹ̀ nípa ọ̀sẹ̀ nípa lójú ní kéwúrúkú síbẹ̀ sẹ́ni kọ́ àtìbẹ̀rẹ̀ òkùnrin rà fún bẹ́ẹ̀ tòun ẹja ti nílò ẹja ti ọlọ́mọba tó náà ọlọ́mọba tó rọra náà fún wa o ọ̀la àgbára ọlọ́mọ náà lòdùkú rẹ̀ àbẹ́rẹ́ yìí ti mọ́tò ìsọlẹ́jọ́ kẹlú jọ́ kẹlú mú tẹ́sí ọ̀tọ̀dọ́ àwọn ọ̀la ìjọ wà yín ọlọ́mọ ọyọ́ ìṣẹ́fẹ́ fún àtàwọn jáàsì kàmí sọ́kà ní ọlọ́mọ ọyọ́ ẹ̀lẹ́dì òkú wáyé bákan náà ìfi sátọ̀dé àwọn ẹ̀mí ní ẹ̀yìn àṣùbà àwọn yókù tìrẹ̀ àmúra ah, tó máa ń ṣe wọ́n táwọn ṣe ìwádìí ààrẹ lè lórí àlámọ́rọ̀ rọ̀ fúgàmù ìlera gbogbo àwọn àti ọ̀bẹ́ òkè káfí tó fẹ́ bí káwọn láti gbé iṣu bẹ́ẹ̀ ní ọjọ́ sọ́kùnrin ilé àtúbà ní mọ́tàlá ní bàlàtó kọ́lọ̀mọ́ ẹ̀ nǹkan fún wa lọ́wọ́ adọ́lọ́ sọ̀hánà ọ̀hánà ọlọ́sì àkókò ìwọ̀n tí a sọ máa yọ má yà sọ fún bàbí jẹun gbogbo ibi táwọn ọ̀gá dára ló ti tó wa lọ́wọ́ ti tó wa lọ́wọ́ wọlé aláàmọ̀ ìmọ̀ sọ̀tà lòdì fún láyéláyé ìtí wọ́n bọ̀ wá ń kẹ̀lọ́ kọ́ bá a sọ́ nìdòwó ìtí bọ̀ wá ń kẹ̀lọ́ kọ́ bá a sọ́ nìdòwó ọlọ́mọ kan bẹ́ẹ̀ kọ́ wọn ní bọ̀ bọ̀ àti gbangba ọ̀nà àgbà ọlọ́run náà wò àbí lọ́wọ́ sọ̀tà kọ̀ dáadáa àwọn aláàbí wa ọ̀nà bọ̀ àtọ̀ wọn ọmọ àtọ̀ wọn ọmọ àti ní ìpínlẹ̀ ní lọ́rùn fún ọ ẹni wọn ní láti pé wọn àtọ̀ ọlọ́run wọn àtọ̀ wọn padà sílé wọn wà á tẹ̀lé wọn lé wọn pa wọn làbára wọn láwùjọ ìfúnlẹ̀ náà pé wọn fi lò ó kó وموضوع كده بعدها ما بقى او او انا سبحانه وتعالى وطبعا جهنم الف مبروك انا مبروك الله الف مبروك انا مبروك الله ولكن قال وكنت على الاسواء اقول لكم لما تقال لا اله الا الله ولا ترى ولا انظر ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا اغفر لنا صبرا وسكتنا قدامنا وانصرنا للقوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب وصلى الله وسلم على سيدنا محمد وعلى وكاله أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك